yìí ọ̀dọ́ mẹ́ta ọ̀rọ̀ abẹ́ ìyá ọ̀gbọ́n níka ajé náà nyẹ ọ̀rẹ́ nà ọ̀rọ̀ sáà ọ̀nà gbàgbàrè ìyá ẹ̀ma nà nẹ́rẹ́ àwọn ọ̀rẹ́ nà ọ̀mẹ́ kúrẹ́ yà wíká wíyà ká ọ̀ma náà fẹ́ kye bẹ́ẹ̀ dùdú tí bẹ́ẹ̀ kì àmà ni ọ̀yọ̀ ọ̀ma náà ti jẹ́ ọ̀ká àmà ni gbòrò gbòsàm ndúlé ka ọ ọmọ ẹtẹ ẹkùrẹ ọdún wèé rò wẹ́n gbogbo náà wọ́n náà ka ọ̀yà ìwọ̀n ẹtẹ ẹkùrẹ ní kó èso wẹ́n ẹ̀rẹ́ mi yóò na àdúrà rẹ ká abẹ́ náà náà fà wọ́n gbọ́dọ̀ ní kí ṣe pé ìṣe ẹ̀rọ àfọ̀nà ẹ̀ àbọ̀ ọ̀rọ̀ ọmọ ni wọ́n tẹ́tẹ́ ẹ̀dẹ́ ìwọ̀ ẹ̀kí ọ̀nà bá tẹ́mìnì bọ̀wọ̀rẹ̀ na lẹ́rọ̀ ọ̀nà na ìwọ̀ ẹ̀wọ̀n náà ti mọ́tẹ́ àwọ̀ ọkọ̀ àbẹ̀ na ìdájọ́ náà ìwọ̀n tẹ́tẹ́ oríkùtì bọ̀wọ̀rẹ̀ ọ̀tí nẹ́rẹ̀ ìdáwọ̀ ọjí nẹ́wọ̀ náà onye nwere lùtí bí ápìnì bọ̀wọ̀rẹ̀ mẹ́rẹ̀ nà mọ́tẹ́ ẹkú ìsan náà wọn arẹ́ rẹ̀ bí òkùnkùn náà wọ̀ wọ́n mú ọjà àkọ́kù ìṣẹ́ àdọ́rẹ́ ọ̀dínẹ́tọ̀ bọ̀wọ̀rẹ̀ ìsọ̀rọ̀ náà wọ̀ bọ́ọ̀lọ́ àwọn ẹ̀tẹ́ ọmọ ẹ̀kọ́ ajá ìkítẹ́ nílà àwọn obìnrin kẹ ọ̀ni mọ́nà tí bá yẹ̀tẹ̀ ṣe ọmọlú eré kí ọmọ ayé rẹ ìyànà ìyànà nẹrí ọmọlú òsì àwọ ìyànà gbọ́ọ̀ rẹ nà ìwọ́nà owó eré kí bọ́ọ̀ máa ń wọ ìwòrò bàbá bẹ́ẹ̀ and ń pè rà wọ́n ọ̀nà tó ọkọ̀ ẹ̀wọ́rẹ́ nìyàbẹ́ ìyọ́nú wẹ́tí ìyọ́nú ọ̀rẹ́ ìràhùn àwọn pàpà ìyọ́nú ọ̀rẹ́ ìràhùn bìtì ìyọ́nú àlẹ́rẹ́ ní pọ̀tẹ́ ìnáwó àbá ẹnìkóka ìràhùn ọ̀dọ́ òdì ọ̀rọ̀ ọdún. so ìyọ́nú ọ̀rẹ́ ìyọ́nú dúró kàgbọ́ ọjọ́ tẹ̀tẹ̀rẹ̀ wọ́n á tẹ̀sẹ̀ rẹ̀ ìrọ̀lẹ́ dúkà tẹ̀tẹ̀ anáhìlẹ́ ilẹ̀ tó bọ́ọ̀dù bọ́ọ̀ so ọ ma azụta awọ awọ ma anyị dokwuru bẹẹ ka ẹ yọ naanị the first enyi ya anyị jụọ that a ama na ahị subuyi bẹẹ bụ ọwụwa nọ bẹẹ ka anyị gwere ka ihe onye ehe akwụghị onye dị maa na ọ mere apị ara anyị na ara ọmọ ìlú ìyá náà ní pọ̀tí dọ́wọ́ dé mú àwọn àti ní gbogbo ibi tí máa dọ̀kọ́ ìjọ ní ilé ẹ̀kọ́ àwọn ìgbà bí ọ̀nà mẹ́ta wéèrè ìyá náà 28 gana ní ìdí èjì wẹ́pọ̀ mọ́ lórí èjì ọmọ dé èyí ní ìdí rẹ̀ wẹ́pọ̀ mọ́ ìjà ọmọ ọdún ló ń tọ̀mọ́ náà ẹ̀ náà náà bọ́ọ̀rẹ́ náà wọ́n tẹ́ ajé bẹ́ẹ̀ fúrọ́ náà wọ́n tẹ́ ọ̀yọ́nù wà àti ọ̀yọ́nù wà àti ìdí mìíràn nínú ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ẹ̀yà ìwé ẹ̀rẹ́ ìjẹ́dà ọ̀rọ̀ ìjẹ́dà wẹ́ẹ́ wẹ́ẹ́rẹ́ nínú ẹ̀rẹ́ ìjẹ́dà ọ̀rọ̀ ìjẹ́dà ìyanu ọ ọmọdé ẹnẹnẹ dọ́mà ni wọ́n ti sọ olùsọlùsọ náà ẹnẹnẹ wọ́n wọn náà kọ́ ọmọdé òdò rẹ̀ kò tí ọwọ́ wọn tọ̀ ẹ kó owó tàn àárẹ̀ pa pẹ̀lú na náà na jẹ́dà na náà àwọn ọmọ so ọ̀nà gbàdúgbò lè dá nípa yẹ alùhùn nàkà قل هي مواقيت للناس والحج omori gbọ́nà ọ̀tọ̀ aláàkà ẹni ìyá òjòká ẹwọ́ nnamara dẹ̀jíjẹ́ ẹjí dọ̀ọ̀nà dọ̀ọ̀rẹ́ dọ̀ọ̀dẹ̀jíjẹ́ dáwọ́ ìrọ̀ àti omori gbọ́nà ọ̀tọ̀ aláàkà ẹni náà òjòrò ọ̀nà kàárù ọ̀ka ọ̀yìn mọ̀nà màánà yà mawàkí ìtùlẹ̀ jamu miqat na lo umuri ta kaya ka ala kaya da likitai ba sai zo mai rika da ya ka aje ne yo owe mechi elenye na e eh, mbere na ni ya ni no mata na abo lo ke bulo bugo ya ba ma shi ke awon me ni shaban no no dóò tó mọ̀lẹ́ náà ní ṣọ̀bán dóò kan ní ìwẹ̀ ẹ̀wọ̀n ọ̀bọ̀bán lọ́ọ̀dẹ̀ ẹ̀ka lórí à yà ní ẹ̀ka ní ṣọ̀bán lórí à ṣọ̀bán lórí ìtura ìmúdí pẹ̀lú ayé mi ní fún báàfin ìlàrú pẹ̀lú ọmọ. báàfin ìlú mẹ̀ẹ̀ka ni wọ́n àbí àbí gbogbo ní àmì gbogbo ayé àti ìlàrú kan aná ìkọ́ ọ̀nìyàn lórí ọ̀nà ìjàyọ̀ الإمام إيسان ونجا الله إيسان إيسان ثلاث مساعات ورم وعشرة ومريك وني الله نوم جاء أولما مغيتا أتكوه يهو ثم ما يكلا يكوه يهو ثم لا يكتيو يهو أقول لك كم بطن كوه يهو يفهم ميه تورجي دوم المنوطة لدك والحج dọ́rọ̀ ibi sọ́nà ìkẹta a fi yómi hajj àkókò hajj owó ọjídà ẹgbẹ́ wájú alhajj aṣòro màlúmá àkókò hajj ọmọnàfẹ́ na hajj ọ̀nà ọmọnà ẹ̀ka ní owó náà ẹ̀ka selected owó náà ẹ̀ka lọ́rẹ́ lómìnira àkókò ń dáná báyìí lẹ́yìn ẹ̀ka máa rẹ̀ ọ̀nàwé ọmọdún ọ̀tọ́lá bẹ́ta wà lẹ́yìn tàbíbẹ̀rù ní àǹtà tó mú ẹ̀hùn tàbí lórí ha wà láàkìí nàìjíríà rọ́mà ní ìjọkọ́ ولكن إنما البر من اتقى الله سبحانه وتعالى أوكا أيني إيمان أيني أيضاو أيني إبلغور أيني كو أعطيني نمو يمني من كتاي لا جميل مرمي سيد جميل مرمي وأتي البيوت من أبوابها يا جزم إليه مرمي وأتي البيوت من أبوابها imam ibn kathir ọka demo wika ana wika ansar ani medina ni ni jahiliya ẹni ni jahili jẹ ya. mu ẹ pẹtẹ hajj amada ike hajj ni ṣiri pẹ e, ní àmì ẹ̀yà akọnyá ọdẹ amahadi nam hajj ọmọ náà ẹni ẹkọnyá ọdẹ mọ ọmọlọ́dà èké orí nílò mẹ́ta síkì èrí akùn náà orí ẹjẹ́jẹ́ òrì ẹ̀ta torí ẹbẹ̀ ẹ̀ta akùn náà kàábà ẹnà ẹ̀nà tó kúrú ní ẹ̀hẹ́dẹ̀ ahẹ̀kẹ́ ẹ̀wàrẹ́ náà àányúlé náà nínú ìgbà tọ́ orí náà ìka ọmọ jẹ́ èrò ẹ̀fẹ́ akúgbò ìka ìwé ọ̀tẹ̀ tẹ̀rẹ̀ then ọ̀nà àwọn àtọ̀ àrídẹ̀wà fún àbẹ̀ ìrẹ̀lẹ̀ àárí ẹgbẹ́ wà fún àbẹ̀ ìrẹ̀lẹ̀ ń dọ̀rọ̀ sáà ní mẹ́ńdọ̀rọ̀ àbẹ̀ ìrẹ̀lẹ̀ kéne ìráyìráyì so ọ̀rẹ́ náà rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ ní ọ̀dá ẹ̀kọ́ náà hajj mọ̀ náà so ẹ̀rẹ́ wọ̀ ni hajj ẹ̀nà hajj jahil jahili ọ̀nà ìjẹ́ ẹ̀kọ́ ìlú èyí ìdámẹ̀ ẹ̀wọ̀n ẹ̀mẹ́ aka ẹ̀mẹ́ ẹ̀gbẹ̀gbẹ̀ náà ìlú ẹ̀hẹ́ ẹ̀mẹ́ ìdílé mi dẹ́k àjúlù jẹ́rẹ́ malẹ̀ ọ̀wà lómi orí jahil jẹ́rẹ́ mu jahil ẹ̀kẹ́ àwọ̀ ọ̀dẹ̀mẹ̀rẹ̀ ìjọ ẹ̀rọ ìgbà mẹ́rin ìjọ wa òkè mẹ́kúrẹ́ rẹ̀ ká mẹ́sẹ̀ wọ́n náà yọ darí pé lọ́wọ́ wa ètò ọ̀rọ̀ tí ilé ọmọ wa tó gbóra àwọn àwọn náà nìbìdí ìyẹn nínú ìdí ẹ̀mí ẹgbẹ́ ọ̀dá yẹn domori kàkà ẹ̀rọ kà èyí wọ́n ní ha tẹ̀sẹ̀ ní ìtura gbóra àná wọ́n ní ha dìbò rẹ̀ ẹ̀yìn ní gbèrò ẹ̀yìn ní gbèrò yà ẹ̀yìn ní ìyá náà yàtọ̀ the empire to gbòòrò dẹ̀mí ha kẹwàá jù ní mẹ́rin ní gbòòrò lọ́rọ̀ lọ́rọ̀ àbọ̀lẹ́dì ọlọ́wọ́ àkúkú lọ wà wọ́n mi wà á tún bóyú dami ya wà á bínà wà á jẹ́rẹ́ ìbò yìí gbé ilé ẹ̀mọ́ tó mọ́lá ẹ̀ wé anúmọ̀nà ọkẹ́ náà ọ̀fẹ́ ọ̀fẹ́ tí a náà ẹni mọ́ yà ni àbí òòjò láàrin àwòjò gbùdù lẹ́rẹ̀ bí tóbi jù lẹ́tẹ̀ ẹ̀yẹ òkúndùbọ̀ náà jù lùgbòrò mi wà ẹ̀wọ́n rí náà ló ń di ọ̀la orí oògùn ilé mari ní ilé ìwọ́n ló jẹ́ ilé mari náà ló ń gbé ní ìpẹ̀lẹ̀ kí ní ìdáhùn kó ọdún náà ká porí gbé ìjọba rẹ̀ màmá ẹ̀ ọdún hẹ́tà dáadáa náà kí rọ́ọ̀bù rẹ̀ mọ̀ ọ̀n tó mú ìjọ lọ láwọn ọ̀rẹ́ sẹ́lẹ̀ wọ́n lè yí bí ẹ̀nà kọjá ọ̀rẹ́ jẹ́ ní ìwé ọ̀rẹ́ ìwé ọ̀n tó wọ́n ń dáná ní ìdílé tó ń lè wà ní hadithu sahih ẹ̀kọ́ mórí àmàlù bí adúwà adúwà mi ẹ̀tẹ̀ jẹ́sì bí àkú brọ́dà bí àkọ́ ìbrọ́dà inú mi sẹ́yìn na umar rọ́dí ọlọ́wọ́ àmì albaru kọlọ́dí amẹ́rù mọ̀mìnì ní madina báyọ̀ náà kì í yé pé bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀ èrè ń lè ràn àmọ́ ẹgbẹ̀ ọ̀bá mi bẹ́ẹ̀ náà ní èyí ó ti bẹ́ẹ̀ àmì ìtọ̀bá nínú ẹ̀yọ̀ ṣé ní ọmọ ọ̀rọ̀ ìjọba ọwọ́ àwọn ọmọ ọ̀rọ̀ wọ́n lè náà kò nílé ìjọba inú mẹ́rin ẹni àlùbáàrú ọ̀pọ̀ dìbò anọ́gbẹ́lẹ́ra lẹ́nu ọmọ náà máa ń tẹ́ ìjẹba náà máa ń tẹ́ ìjà ń gbé ọ̀ní ẹni ọ̀rìn ìjọba lẹ́ka náà yá mẹ́rin ìlú ni kọ́ ó wàá sọ ẹ̀ náà jẹ́ ká ní táyà rẹ̀ rẹ̀ umar subhanahu wa ta'ala wana ka ku wala ta jefe asu da yake biyan were kan mu zai jiwa nyan zam da bisbi na ọ̀rọ̀ náà ṣọ́ọ̀tẹ̀ náà bọ́ wáyé tó mọ̀tí rẹ̀ mú náà tẹ́lẹ̀ mú yọ̀ rẹ̀ náà ṣé bí ṣùgbọ́n ẹ̀rọ fẹ́lẹ́ ilé ọ̀nyẹ̀ ọ̀nà ọgọ́wà ọmọ orílẹ̀ bá ṣàyàmù bá ṣàyàmù ẹ̀yìn ní ìmáàlì olójúlé máa olójúlé máa rí mi àjòmú ìlú wà ní olójú wa ṣe náà máa dábò dábò ní àmà ní jẹ́ ààyè ẹ̀kọ́ ní dákọ̀ọ́gbọ́ ọjà òmóríga látọ̀dọ̀kún lòpò yóò tán bọ́ọ̀rọ̀ bò yóò kíkún hátà kàtà ní tú wọ̀tù sálẹ̀ mọ̀ wá náà lé òmóríga fún sálámà tó kàáka máa rẹ̀ wọ́n sọ̀lá mọ̀ wọ́n dákà ń dùn níbi ọ̀nà mi ọdún tó ń lọ lójú kọ́lá máa rẹ̀ ìmáàmù yìí títí mẹ́rin àtàgbé náà jáde lónìí náà ìdí tó ń gbé wáyé ọ̀n tó lórí ìgbé ibẹ̀ ọ̀nà olú ẹ̀rọ ọ̀gbìn tó ń kà dínú tó ọjọ́ yìí bàrọ̀mọ̀dún tó nù náà bẹ sọ́lá mọ̀tò ká ká máa rẹ̀ tàbílẹ̀ yìí sílẹ̀ mẹ́nà nyẹ́tò ìjọ́jú nínà lọ́kọ̀ sọ́lá wọn ní kọ́ ọ̀dọ́ dákọ̀ ọ̀rọ̀ bá ọ̀rọ̀ bọ́ kí mo sì tàbí bí ara lóòrè don kí mo sì tẹ̀lé fún bẹ́ẹ̀rẹ̀ fún káyìn tẹ̀yẹ wà á sọ́nà màdá òwe tẹ̀lé yìí dọ̀n àdúgbò akẹ́mi nílẹ̀ ha wọn náà mọ̀ bí yẹ̀wò abúlé mi yóò ní nílẹ̀ ha wọn náà àdúgbò akẹ́mi ààrẹ nílẹ̀ ha wọn rí malar ya kini da ki jaze yau ọdọ ọsọwọ lẹkọọ lẹgbẹrẹ ẹnẹ ìrọdúkà mọlà ẹkúta mọlà jíjá ti ṣe kíkì báyìí kẹwàá bẹyìn lákọọ akọwọ kọlọwọ mú yìí rẹ. àtẹ̀yẹ ẹ̀yìnrẹ́ ọ̀bọ̀lọ́ bá ọdọ ọ̀bọ̀lọ́ kú bí ọ̀bọ̀lọ́ kú yẹn tó mú ìṣọ̀lọ́ lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ náà. akẹ́kà ẹ̀nẹ́ ìlọ tí ó tó kẹ́tẹ́ ń gbé tó kílẹ̀ òfin rẹ̀ hàn kéńgbé ìdáwé màbúrú ìjọ ọ̀tọ̀ ọ̀mọ̀wá ń lé yìí àjọ mọ̀lú ìjọ ma ń ṣọ́ bẹ́ẹ̀ sẹ́yìn náà mọ̀rìká ẹ̀rẹ̀ ẹ̀tọ́ lẹ́wàá mi ọ̀nyídá lóòjìdá ọlọ́mọdé ẹ̀bá àgbàkà bóyè tó lè mẹ́rin gbé wá wọ́jì lóòjì tí náà wọ́n ẹ̀kọ́ wọn báyìí ẹ̀ta wọ́n sọ́lá màdé àgbélé òfin tó wá rẹ̀ sẹ́yìn náà mọ̀rìká tó àánú lè yọ nǹkan ìjọba nǹkan àná kọ́ sẹ̀rí ọkùnrin àgbẹ̀dẹ̀ ìlú náà ana any anybody is equal before the law lórí àná ní ọ̀nà ìka they are above the law ọ̀nà ìbúrò kò nílò ṣáyìn ní pàṣẹ náà àìsà àbàyíkọ́ yìí ẹ̀wọ̀n náà ṣẹ̀kẹ̀hìn náà ìjọba náà yẹ̀rù náà ìka ẹ̀yìn ní ẹni kóòtù àbùkẹ́ lọ́yà kàfínà ti gbọ́ ìlàrá ẹ̀ kọ́ lè dá àkúlù barí ní àmọ́ alẹ́ náà gbé Satan man na yìí níjọba náà wọ́n fi jọba sọ. Law àná ni common man dọ́gba rẹ̀. But ẹ̀kúrọ̀ àjẹ́ ní àná nyọ̀ká ẹ̀ kún kọ́mọ nílẹ̀ yìí nílẹ̀ yìí náà ẹ̀yìn kí òjò àlẹ́fẹ́fẹ́ tí kí òjò kọ̀ mọ́ yìí. Ọ̀dọ̀ náà lọ́dọ̀ yìí. Ọ̀dọ̀ kàgó adáàkàwó kọ́ lọ́wọ́ àrùfáà. Ọmọ àrùfáà yọ. because I is equal before the Lord. Ọmọdé ti bọ́nà wọ̀tá ánà dọ́ka wọ̀lákin na bírò mani tọ́kọ̀ annabi ìdúrẹ̀dà eh, annabi imani ọ̀nà ọ̀nà ìkẹ̀yẹ́ mọ̀ nínú ìjọ ní múrí kàhọ́ na hàn náà ọ̀nà múrí kàmọ́ dúwà lọ́ọ̀ fọ́kàtọ́ mọ́ni ọ̀nà ìmáni ẹ̀rù àgbàgbà tó lè wúrẹ̀ jẹ́rìmọ́ni nínú واتقوا الله لعلكم تفلحون ọmọdé gbọ́nà ọ̀tàálá ọkà bí wọ́n yẹ́mọ̀ yóò mọ̀lẹ́ yìí ọwẹ́ wà pọ̀ gòrò hànú wọ́n hàrà gòrò mú la'allakum tuflihun wẹ́rẹ́ mú nà tàyé ramadan ọ̀dọ́ rẹ̀ fẹ́ra kí tako ọ̀dọ́ rẹ̀ jọ́ra kàrẹ́ náà lọ àyẹ̀mọ̀ yóò mọ̀lẹ́ àní ní ramadan náà ọ̀pọ̀ ẹ̀kẹ́ ìgbàgbọ́ ìyẹ̀mọ̀ yóò mọ̀lẹ́ na wasan wurin na baya oye na Allah kun dubbe nuna o ba ba wani duwan takunu min al-salihin ya na ila hoyiyakum min al-salihin al-ba'ihin fi ramadan insha Allah ta'ala is quarter out of five umuri uji di ko da na ba za fe di ana ni kace ya mun da za ba ka to

ɛyɛ adzogbo awo enyamuhyia so wanya ho avoid ɔyɛ rota sɛ ju avoid it asai ilẹ̀ ẹ̀yẹ́ bẹ̀rẹ̀ do lẹ́nà dọ́lẹ̀ kẹ́yìn lọ́kà náà imam tirimi yọ̀ dọ́bẹ̀ ní ọ̀kọ́ hadisi hasan lọ́kà hadisi náà yọ̀ dọ́bẹ̀ dìbò na adilan fil ya ọkọ̀ rẹ̀ bàbá ẹ̀wọ̀n náà ka a kiri ẹbẹ̀ẹ̀bẹ̀ وكما أمر الله أسمى كما سبحانه وتعالى أم مدن وأن لا يحملك الغضب على هرمان البعض أو تقلل من نصيبتهم أوكي جيبا سوكو يعني أيدو أو أو إن هران أو نون هران أو أيدو لا يكون نودو دام كاي وانا تو أولوسوسو يعني با أنا يكا أبول كتوا أبكادو جوها إبنا ينتوا yani akashasan yoyo wa ka wa manna shasan hunan o ko wa gwa hokono mori kaseyo ana ndoke aw takallala min nasibihim fil miras awika wa me ko we ini e hopana ka o be hopan fil miras ini ugwaije aw tusi bi wasiyatika kullaha awika do wa monogika ini wasiya aban ligayri warasatika dai kai odono mu wasiya no ne do ka ka huna adani agoka uja no le ba mebira hia etere do su do kai ono su akogu an da ko na church no a ko na mallaje a ko na ra kaman aban sanya na wana botte ujan okay ezenyu e manu jere ko manu me lamma ruya an sa'ad an sa'ad ibn abi waqas in sana ka ada hon sa'ad ibn abi waqas radiyallahu anhu umuri naira annahu qala baraka ka ke kana rasulullahi sallallahu alaihi wasallam akwa bi kontro mori omori amen wa dare mo ha ya udduni amma hajatul wada yani nto mori ye be he yani inrai anaika o simi hajja direma min waje ihtada bi in enwaze anaika o katame ngpada ke kacha o fa qultu dim ka inni qad balaga bi min al waje aki ore in وأن ذو مال أمي ورنايك أو نيوغو فرقي يعني أما الله وتعالى أو شوغو مميلا ولا يرثن أن نايك أجوغو منن إلا ابنة أكي أجنن ajụgbu صدق بثلثي مالي yani dem ti kai ono nya ngusemi sadaka yani ache ta agugwa ni hizeta akwa evainan yani to third of his uh, property keso lu kana onye gu ojan sa shigwa na nime kọ́ọ̀lá láà ló ń tó múni sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ sọ́lá dáìka òhìọ́ náà báyọ́ ọ̀bìkà hẹ́yẹ. fakultu bi shatir don reka yon to mori sallallahu alaihi wasallam ko no shatita sorry no shatiba don simme wasiyan don shato heyo yani ma nyang misalaka bi shatir aw mi sadaka fa qala la don to mori sallallahu alaihi wasallam dore ثم قال أولا من أدوك الثلث ما يمشجتا ما غايه ذاتا لما كوكو نينا ما يمشجتا نندما سماو صدقا don to moni sallallahu alaihi wasallam doko sulusu kabir au kathir yani atita o denwo alqororo doka innaka aw intazar warasatuka wa nabo yani warasatuka onaika ajugwa Agnia, daika orobanya even hayro min an tazarahum ono nyoy la uka wana bawa alatan ono tiye yakafafuna nas dai kae beye jisi kala dan be apesa de barisan doka wa innaka pala kala yofa la tunfikum nabaqatan aka wewa fetwe nabaqatan yani oyimize oyimo ezigi yani oyisi tohe oyi mizigenon ana ikawa me oyi me onu me tabtagi biha wajha Allah da ka o me oyisi se yo mo sona wa taala bo me agwo mori sultan bo me agwo mori hina iron doka illa ujirta biha ake sultanan yani weba shugu tohe ogwenan ana ka oyi man nawo ana ka wa sho tohe ẹ̀yìn sọ́sọ́ ní wíṣẹ̀ sí wọ́n máa ọmọrún ìlàlẹ̀ àbúdùlá ẹ̀mọ̀kọ́mọ̀ sọ́nà wọ́tàlá ẹ̀yìn sí mọ́dá ní ẹ̀dà àkẹ́nẹ́ ẹ̀kọ́ mórí mọ̀kànlẹ́sìn aláhùdín àìkọ́nà ẹ̀nẹ́bà mẹ́ dẹ́nyọ́yọ̀ àtàníṣẹ́ yẹn náà ìkáyẹ̀ ẹ̀nẹ́ sí bákan dọ́kì àkẹ́sùtà hátà ní tùdíkáyẹ̀ máa tájì alòfìfì ìmọ̀rọ̀ àtìkì ní tùdíká ìsánáìká wà máa níṣẹ́ dúsì tìnyìrì ní ó yani ekasanu mani da duko se hari nyan mani sallallahu alaihi kai wa ba me kai o ma me abu ko na wa taala o mo ka ba me wa taala ko wa da ka ora le wa bil ma'ruf li bilana ka o do da ibilana ka ibilu kuma kuma we ibilana ka ibilu ka ma we ona dule ka o ini ibilu do da o ini al ma'ruf ona mo subhanahu wa ta'ala ona modern e ka e le se e nera la le se o le ibilu do da o ini ka e wa anaika vome ka oyo vome vome ka anyoisi